بسم الله والحمد لله والصلاة والسلام والصلاة والسلام على محمد بن عبد الله Wa ala alekum wa wa rahmatulọ hiwabrakat api enyipụ alọ apiokpepu atọro ikeatiọla pu atibaji we anabia muhamad ati awarlre àti àwọn sọ̀hábà rẹ̀ mo kí wa káàbọ̀ sí ìkànnì wa Taalim TV mo kí wa káàbọ̀ sórí ètò wa ọ̀rọ̀ ìfẹ́ ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò ni kí Allah subhanahu wa ta'ala kó jẹ́ kí a yege àdánwò náà. ìjókòó tòní ni ìjókòó kọkànlá lórí ọ̀rọ̀ ìfẹ́. alẹ́ òní ni alẹ́ júmọ́à alẹ́ júmọ́à ni alẹ́ tòní. déètì òní ní ọjọ́ keje oṣù kọkànlá ọdún fourteen forty two ọjọ́ keje oṣù kọkànlá ọdún fourteen forty two. láti bí ọjọ́ mẹ́ta sẹ́yìn ni àwọn ìdíwọ́ wà fún wa láti ṣe ètò wa ọ̀rọ̀ ìfẹ́ àwọn ìbéèrè kan ti wà nílẹ̀ lórí ọ̀rọ̀ ìfẹ́ gẹ́gẹ́ bí àdéhùn tá a ṣe òun náà ni pé ètò yìí ojúpọ̀nà ìbéèrè àti ìdáhùn la máa fi ṣe é ìbéèrè tẹ́ ẹ bá ń béèrè tí a bá ń fọ ìsí rẹ̀ láti máa fa kí ni ẹ̀sìn wí lórí ìbéèrè yín jáde bí ìbéèrè yín bá ṣe wá wọlé wá bẹ́ẹ̀ náà láti máa fọ ìsí rẹ̀ ní sísẹ̀ǹtẹ̀lé kò sí ojúṣàjú ẹ ṣáà dájú wípé tẹ́ ẹ bá ti fi ìbéèrè yín ránṣẹ́ yálà ní voice note tàbí ní mẹ́sẹ̀gì ìyẹn lórí whatsapp ẹni tí ó sì fi ní whatsapp á tẹ̀wọ́ gba ordinary message náà lọ́wọ́ rẹ̀ so á sì fún lésì pé a ti dè mọ́lẹ̀ noted màá kọ noted bí má ti kọ noted ohun tó kù ni pé máa retí ọjọ́ tí ìdáhùn yóò kan ìbéèrè rẹ ọ̀rọ̀ ìfẹ́ ohun tí à ń gbé yẹ̀wò níjókòó yìí òun ni ọ̀rọ̀ tó jẹ mọ́ ìgbéyàwó ìkọ̀yàwó sílẹ̀ ìkọ̀kọ̀ sílẹ̀ àwọn ìpèníjà tó máa ń súyọ nínú ìgbésí ayé ọkọ àti aya. ọ̀wọ́ nǹkan tí ètò yìí dúró fún nìyẹn ohun tí ó bá ti jẹ mọ́rọ̀ ọkọ tí ò jọ mọ́rọ̀ aya tí ò jẹ mọ́ pé mo fẹ́ lọ́kọ mo fẹ́ láya tàbí ìṣòro tí mò ń kàn rèé nílé ọkọ mi tàbí ìṣòro tí mò ń kàn rèé lórí aya mi tàbí lórí àwọn ọmọ má taari ẹ̀ sí orí ètò yìí. àwọn ìbéèrè mìíràn a máa dáhùn rẹ̀ lórí ètò míì but lórí ètò eléyìí a fi sọrí ọ̀rọ̀ ìfẹ́ nítorí pé a fẹ́ kí àwọn mùsùlùmí ọmọ ìyá wa kí wọ́n máa gbé ọ̀rọ̀ wọn lọ sórí rédíò program kí wọ́n sọ pé nílé ọkọ mi báyìí kàṣà báyìí káwòdì ẹ gbà mí lámọ̀ràn wọ́n tó jẹ́ mùsùlùmí tó ń lọ gba àmọ̀ràn lọ́wọ́ ẹni tí kìí ṣe ẹlẹ́sìn rẹ irú àmọ̀ràn wo ló fẹ́ kó gbọ́ tí ó ṣe fẹ́ ẹ̀sìn rẹ. wàyí o ibi tá a bọ́rọ̀ dé òun ni ọ̀rọ̀ lórí ìbéèrè kan tí oníbéèrè ti fi rinlẹ̀ wípé first wife ó ti di aláṣẹ ìkejì ọkọ nínú ilé first wife ó ti di ẹni tí wọ́n yọ sílẹ̀ níbi iṣẹ́ ilé òun ò ní gbálẹ̀ òun ò ní fọṣọ òun ò ní fabọ́ gbogbo iṣẹ́ ilé wọ́n kó sórí second àti third wife. èsì yìí ni mò ń fọ̀ lọ́wọ́ wípé ìyàwó àkọ́kọ́ kò lóko méjì ju ìyàwó lọ ìyàwó kejì kò lóko méjì ju ìyàwó lọ ìyàwó kẹta ìyàwó ni ìyàwó kẹrin ìyàwó ni. wọn ìbá àfi ọjọ́ orí jura wọn lọ ìyàwó ò ní di ìyá ọkọ lẹ́ẹ̀dẹ̀ ọkọ rẹ̀ ìyàwó ò sì ní di àbúrò ọkọ lẹ́ẹ̀dẹ̀ ọkọ rẹ̀ kódà ìyàwó ò ní di ọmọ fún ọkọ ní ẹ̀dẹ̀ ọkọ rẹ̀ bí ọ̀rọ̀ yìí bá jẹ mọ́ pé àwọn ìyàwó lè fẹ́ pín iṣẹ́ ilé fún ẹ gbọ́dọ̀ yọ first wife sílẹ̀ ẹ gbọ́dọ̀ yọ sílẹ̀. akálàṣe ọlọ́run lè ti bá a ṣe kó ti ní àwọn ọmọ tó tó iṣẹ́ ṣe àwọn ọmọ rẹ̀ àwọn ni wọ́n mọ̀ bá a ṣe tiẹ̀ nìyẹn. Taba bá gbọ́ previous episode wa ẹ rí i pé mo sọ ń bẹ̀ wípé iṣẹ́ ilé lọ́dọ̀ àwa tá a jẹ́ tálíkà family a lè gbé sórí àwọn ìyàwó a sì lè gbé sórí ọmọ àmọ́ tá a bá gbé sórí ọmọ kì í sábà dùn mọ́ first wife nínú nítorí pé àwọn ọmọ second wife wọ́n lè kéré tí wọn ò ní tí ì lè dá iṣẹ́ ẹ léṣe tẹ bá wá gbé iṣẹ́ ẹ ka orí àwọn ọmọ tó dá sí pé ọ̀wọ́ ọmọ first wife tí wọ́n ti tó iṣẹ́ ẹ léṣe ni wọ́n ti ṣẹ́ inú àwọn first wife kì í dùn òun ló sì pè wọ́n jù òun ló pè wọ́n jù o wàláì òun ló pè wọ́n jù torí pé ọmọ tó dàgbà yóò kọ̀gá sí àyè tiẹ̀ èyí tó kéré yóò dàgbà yóò sì máa ṣiṣẹ́ ilé lọ àmọ́ kì í tẹ́ àwọn first life lọ́rùn. therefore kò ní wàhálà nínú first wife fẹ́ fi arúgbó gbálẹ̀ ilé ọkọ ẹ̀ ni kò ṣe nǹkan kan ẹ lè gbé iṣẹ́ yẹn lórí àwọn ìyàwó so àwọn ọmọ first wife àwọn ọmọ bá ṣe tiẹ̀ lásìkò tí àwọn ọmọ first wife bá ṣe tiẹ̀ àwọn second wife fún ara wọn ni wọ́n máa ṣe tiwọn nígbà táwọn ọmọ first wife tẹ́ ń bá bù ṣe tó di pé wọ́n lọ sílé ọkọ tàbí wọ́n lọ dárẹ́ǹtì ilé first wife yóò rí zoom iṣẹ́ rẹ̀ lásìkò yẹn ọmọ second wife òun náà ti lè máa ran ìyá ẹ̀ lọ́wọ́ ta ló wá rẹ́rìn kẹ́yìn ẹ̀jẹ̀ àgbà fọlọ́ ni tẹ́ máa fẹ́ gbèsè ẹ lé lórí àwọn ọmọ ẹ̀jẹ̀ wọn gbé lórí àwọn ọmọ ẹ má rò wípé sọmọ tèmi nìkan ní àmọ́ gbálẹ̀ sọmọ nìkan tèmi ní àmọ́ fabọ́ sọmọ tèmi nìkan ní àmọ́ ṣe gbá tí ọmọ tiẹ̀ bá ṣe lónìí rántí ọ̀la ọmọ ìyàwó ní ọ̀sẹ̀ kù tí ó wà nípò bẹ́ẹ̀ nínú ilé. ìbéèrè yìí la wá ń dáhùn lọ tí mo fi wá pe àkíyèsí wa sí wípé ǹjẹ́ mọ̀ wípé ohun tó sábà máa ń fa wàhálà nílé oníyàwó méjì níbi tí first wife yóò ti sọ̀rọ̀ ẹ̀ di aláṣẹ ìkejì ọkọ òun ni pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tí ẹ̀yin ṣèyàwó méjì tẹ̀ níyàwó mẹ́ta tẹ̀ níyàwó mẹ́rin lẹ́ẹ̀ qualify lẹ́ẹ̀ qualify nípa bẹ́ẹ̀ mo wá ní àwọn nǹkan mẹ́rin kan bẹ́ẹ̀. tí ẹ̀yin tẹ́ ẹ fẹ́ lọ ṣèkejì tẹ́ ẹ fẹ́ lọ ṣèkẹta tẹ́ ẹ fẹ́ lọ ṣèkẹrin pàápàá jùlọ ẹni tó fẹ́ lọ ṣèkejì tó gbọ́dọ̀ rí àrídájú rẹ̀ nítorí bí àwọn nǹkan mẹ́rin yẹn tí ò bá pé sára ẹni tó fẹ́ sí ìyàwó méjì ẹni tó fẹ́ fẹ́ ìyàwó kejì tí àwọn nǹkan mẹ́rin yẹn kò bá wà bó sì yẹ kó wà lára rẹ̀ ìyàwó kejì yẹn ó lọ jẹ̀yà ni o ó ń lọ jẹ̀yà aláwọ̀ lọ́wọ́ àmọ́ òdiwọ̀n ìyà tí ń lọ jẹ́ ń bẹ̀ àmọ́ for sure ó ń lọ jẹ̀yà ni kí ni àwọn nǹkan mẹ́rin náà tá a wòye sí tá a bá fẹ́ lọ ṣe fáníyà. kí ọkùnrin fẹ́ yàwó méjì kó fẹ́ mẹ́ta kó fẹ́ mẹ́rin ẹ kọ́kọ́ lọ gbà wípé kì í ṣe ọ̀ranyàn kì í ṣe ọ̀ranyàn ọkùnrin fi ń ó fi ń tẹ̀lé ìlànà tí ẹ̀sìn ṣe ní ẹ̀tọ́ ni tí ẹ̀sìn bá ṣe nǹkan ní ẹ̀tọ́ ó yàtọ̀ sí pé kí ẹ̀sìn ṣe nǹkan ní ọ̀ranyàn a gbọ́dọ̀ gẹ́tì yẹn clear halali ó yàtọ̀ sí fárídù halal ó yàtọ̀ sí wájib ẹ̀tọ́ ni kí ọkùnrin kó níyàwó méjì àmọ́ kì í ṣe dandan kì í ṣe dandan ẹ jẹ́ ká wá yiri àwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀rin náà wò ní sísẹ̀ǹtẹ̀lé tọkùnrin bá dúró báyìí tó dúó tọ́ tó dúó tọ́ àá wà á mú nǹkan mẹ́rẹ̀ẹ̀rin yẹn láti ibi tó láti ibi tó rẹlẹ̀ jù lọ sí ibi tó ga jù lára rẹ̀ ní àwọn nǹkan mẹ́rin tá a gbọ́dọ̀ ṣe àkíyèsí lára ọkùnrin tàbí ká sọ pé àwọn nǹkan mẹ́rin kan ń bẹ tó gbọ́dọ̀ wà bó ṣe yẹ kó wà lára ọkùnrin tó fẹ́ síyàwó kejì bí bẹ́ẹ̀ kọ́ tí àwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀rin yẹn ò bá ti wà bó ṣe yẹ kó wà. ìyàwó kejì ń lọ ṣẹrú ni o ó ń lọ kó sínú wàhálà ni o nǹkan àkọ́kọ́ tó rẹlẹ̀ jù tó wà nísàlẹ̀ jù òun ni abẹ́ ọkùnrin òun ni abẹ́ ọkùnrin. ìkejì òun ni ọwọ́ ọkùnrin ìkẹta òun ni ọpọlọ ọkùnrin ìkẹrin òun ni ẹbí ọkùnrin àkọ́kọ́ abẹ́ ọkùnrin ìkejì ọwọ́ ọkùnrin ìkẹta ọpọlọ ọkùnrin ìkẹrin ẹbí ọkùnrin torí kó dùn abẹ́ ọwọ́ ọpọlọ ẹbí àlàyé o. ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin tí wọ́n sọ páwọn fẹ́ fẹ́ ìyàwó kejì ìyàwó kẹta ìyàwó kẹrin àwọn tó pọ̀ jù ohun tí wọ́n ohun tí wọ́n gbójúlé ohun tí wọ́n ní ok ẹ lo èdè wọ́n ní ohun tí wọ́n possess tí wọ́n ní in their possession tí wọ́n garanti rẹ̀ kò tayọ abẹ́ majority ọkùnrin tó fẹ́ fẹ́ yàwó kejì ọlá pé eegun rẹ̀ le ju ti lọ ni o. ọlọ́run fún un ní agbára tó bẹ́ẹ̀ gẹ́ tó ga sí wípé ó rí i pé ọ̀ràn òun. nǹkan tọ́pọ̀lọpọ̀ gbójúlé nìyẹn o ọ̀pọ̀lọpọ̀ tí ń sọ pé mo fẹ́ ṣe mọ́síná mo fẹ́ mo fẹ́ sí ìyàwó kejì mo fẹ́ sí ìyàwó kejì nǹkan tí a lè sọ pé ninety eight ní lọ́wọ́ tó fi fẹ́ ṣe mọ́síná òní wípé ó ní powerful sexual uh, power powerful sexual power strong sexual power ntoninu ìyẹn sì jẹ́ ọ̀kan nínú nǹkan mẹ́rin tá a fẹ́ wò mọ́ lára ìkejì ọwọ́ ọwọ́ dúró fún arísìkí arísìkí wọ́n ní ọ̀fẹ́yàwó kan òòrówó gẹ̀rí òun ló fẹ́ fẹ́ kejì sóò ní di nǹkan míì báyìí. ọkùnrin tó fẹ́ fẹ́ yàwó kejì. wọn è fẹ́ ìyàwó kejì lórí mánéjìmẹ́ǹtì o wọn è fẹ́ ìyàwó kejì lórí mánéjìmẹ́ǹtì ìyàwó àkọ́kọ́ nìyẹn máa fẹ́ lórí mánéjìmẹ́ǹtì pé ọ̀gbọ́ ẹ mo ṣẹ̀ṣẹ̀ dìde ni mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ẹṣẹ́ ni mo ṣẹ̀ṣẹ̀ kàwé tán ni mo ṣẹ̀ṣẹ̀ kọ́ṣẹ́ tán ni kò tíì sí mọ́ọ̀tì lọ́wọ́ tóbìnrin náà sì rí i pé wẹ́ẹ́l ẹni tó ṣẹ̀ṣẹ̀ jíjìn yìí láti máa ṣiṣẹ́ owó ni ó lè má ti sì mọ́ọ̀tì ní ọwọ́ rẹ̀ ṣé ẹ rí ìyàwó kejì kò jẹ́ mọ́ bẹ́ẹ̀ o ìdí tí òfin jẹ́ mọ́ bẹ́ẹ̀ ni pé ẹni tí. ọwọ́ rẹ̀ ò gbé pẹ́ẹ́lí tí ó fẹ́ ìyàwó àkọ́kọ́ tí ò tọ́jú ẹ̀ látara pé kò ní owó lọ́wọ́ òkè látara pé kò ní owó lọ́wọ́ kì í ṣe òun ni wọ́n ní kó fẹ́ kejì yìí. nítorí pé pàṣẹ fi na ìyáálé ó ń bẹ lága fúnyàwó ó ti fẹ́ kínní ó ti bí ọmọ bíi mẹ́rin nínú ọmọ mẹ́rin tó o bí yìí sọ̀rọ̀ sí wípé lọ́pọ̀lọpọ̀ gbà èè fún wọn lówó oúnjẹ bùkátà nù ilé ìwọ àti ìyàwó rẹ lẹjọ ń gbé e. bí wọ́n bá san owó school fees ìyàwó rẹ ni ó san owó textbooks àtowó lẹ́sìnì àtowó oúnjẹ nílé ìwé sórí tó o fẹ́ ìyàwó kejì lé nìyẹn kì í ṣerú rẹ ló ló qualify láti sọ pé o fẹ́ ìyàwó kejì a gbọ́dọ̀ rí àrídájú wípé ìyàwó àkọ́kọ́ tó wà nílé o òun mójútó òun gbọ́ bùkátà orí rẹ̀ òun gbọ́ bùkátà lórí àwọn ọmọ rẹ̀ mọ́jì ò já sí pé abẹ́nìkan ló wò ó láti sọ pé o fẹ́ fẹ́ ìyàwó kejì yẹ ọwọ́ rẹ wò yẹ ọwọ́ rẹ wò ìyàwó kìíní wà nílé ń sọ́fà. So ìyàwó kìíní ọ wà nínú ilé ọ ń àwọn ọmọ wọn ń sọ́fà oúnjẹ àárọ̀ kò bá tọ̀sán tọ̀sán ò bá talẹ́ ó tún kan tó so tó fẹ́ẹ́ náà sínú iyebí ni àbọ̀ ọ̀mọ̀ pé bùkátà lobìnrin ni bùkátà obìnrin. aláwo sì sọ pé àwa láàmà náwó lé wọn lórí iye owó yìí ò rí ná lórí ẹ̀ ò rí ná lórí ẹ̀ ẹjọ́ ṣíà ìnáwó inú ilé ká sọ pé ìwọ gbé sixty percent ok first wife rẹ ó gbé forty percent nígbà bá tún wá fẹ́ ìyàwó mìíràn kí ló fi ó gbé sísì tó ń gbé bọ̀ tẹ́lẹ̀ tó bá ti fẹ́ yàwó kejì sọmọ pé sísì tó ń gbé bọ̀ tẹ́lẹ̀ tó bá ti fẹ́ yàwó kejì. Ah, nẹ́tíwọ̀kì ń ṣe mọ́nàmọ́ná nẹ́tíwọ̀kù ni ó ń ṣe mọ̀nàmọ́ná. ọkọ tó ti ń gbé sixty percent tíyàwó ń gbé forty percent tó bá fẹ́ yàwó kejì sixty percent ń gbé lórí first wife ajáwálẹ̀ kò sí ọgbọ́n ẹ̀ ajáwálẹ̀ ni ajáwálẹ̀ ó lè jáwálẹ̀ sí thirty percent tàbí forty percent yìí yóò tún kàn kún bùkátà first wife kò sì ní hundred percent lórí tìyàwó kejì náà o ìwọ tó ga sí wípé ẹlòmíì àtẹmọ ti bẹbẹ nínú àwọn àfahàn ẹlòmíì àmọ ti bẹbẹ nu wọn ìyàwó àkọ́kọ́ rẹ ó ń ṣiṣẹ́ ìwọ náà ń ṣiṣẹ́ tó ń ti bẹ́ẹ̀ náà o ò gbé twenty percent bùkátà nulẹ̀ lọ ìyàwó rẹ̀ ń ṣiṣẹ́ ìwọ náà ń ṣiṣẹ́ tó ń ti bẹ́ẹ̀ tẹ́ o ò rí dúgbé o ò gbé ju twenty percent bùkátà nulẹ̀ lọ ọ̀wá lọ fẹ́fẹ́ ìyàwó mi ọ̀wá lọ fẹ́fẹ́ ẹlẹ́hà ọlọ́fẹ́fẹ́ <laughs> ẹlẹ́hà ìyàwó àkọ́kọ́ lọ́la pé kò bójú òun ṣiṣẹ́ ìjọba ọ̀wá ló fẹ́ fẹ́ lẹ́hà tí ó máa bojú tí ò lè ṣiṣẹ́ ìjọba báwo ló ti fẹ́ ṣe é òun gbé twenty percent lórí ètí ṣiṣẹ́ ìjọba ṣé wo tó ń gbé twenty percent lórí ètí ṣiṣẹ́ ìjọba ni wàá gbé hundred percent lórí ètò gẹlẹ́hà níbo ló ń tọ́jú eighty percent yìí sí látijọ́ yìí níbo ló ń tọ́jú eighty percent kàn fẹ́ ọ̀fẹ́ ọ̀fẹ́ dọmọ ọlọ́mọ lókùrú. selfishness ìfẹ́ tara ẹni nìkan olóòtì ọ lọ síbi pé ọ̀ráàyè máa súnmọ́ first wife níbàámu sí agbára tọ́lọ̀ ń fún ọ ló fi ń béèrè fún ìyàwó kejì ìwọ yìí kan náà òdòdó ẹni tí ọmọ gbé bùkátà inú ilé rẹ bó ṣe tọ́ àti bó ṣe yẹ bó ṣe tọ́ àti bó ṣe yẹ. tírú rẹ bá fẹ́ ìyàwó kejì wàhálà ń bọ̀ wàhálà ń bọ̀ nìyẹn ẹni tí ó fẹ́ ìyàwó kejì yàtọ̀ sí pé ó rí kágbára àhun agbára ìbálòpọ̀ ọ̀hún ó ju ti ìyàwó òun lọ ọgbọ́dọ̀ wu ọwọ́ rẹ dáadáa o èyí rẹ jáde sí ọ̀dọ̀ ará ilé rẹ o gbọ́dọ̀ gboríyìn lórí rẹ̀ o gbọ́dọ̀ jẹ́ni tí ń késà fúnnú lé o gbọ́dọ̀ jẹ́ni tí ń mógún tó nú lé dáadáa torí pé tó o bá jẹ́ni tí ń mógún tó nú lé dáadáa ọ̀rọ̀ ti di pàṣán tá a fi nàyà lé ó ń bẹ lájà fún yàwó nǹkan tí yàwó náà tó wá tẹ́rí sínú. nǹkan ẹlẹ́ẹ̀kẹta ò ní ọpọlọ ìwọ tó o fẹ́ níyàwó méjì kódà kó ní strong sexual uh, ability ok kó ní powerful sexual ability kó o ní kó o wá ní àrísìkì lọ́wọ́ tó dá sí pé ìwọ ló ń gbé bùkátà ìyàwó ló ń gbé bùkátà ọmọ eh, kò sí pé ìyàwó níbọ̀ sanwó ilé kò sí pé ìyàwó níbọ̀ sanwó tẹsibúùkù ọmọ rẹ kò sí pé ìyàwó ní bàtà fáwọn ọmọ ẹ̀ẹ́dọ́ pín in o tó tún lè qualify ó ku ọpọlọ ẹlẹ́ẹ̀kẹta nù sẹ́ẹ̀mẹ̀kọ́kùnrin nìyí ó ti di gbẹ̀wù dání fún first wife. ọkùnrin míì sẹ́ ó ti di gbẹ̀wù dání fún first wife ẹ̀. àmọ́ ta lọ́kọ ta níyàwó láàrin àwọn méjèèjì kódà níbòmíì ìyàwó ti dọkọ ọkọ ti dìyàwó. ìwọ tó o lọ rọ́rí sí i tó o lọ sí i tó wọlé ló sì bọ́ta. lóòótọ́ lọ́wọ́ ó ń gbọ́ bùkátà lórí ọmọ ó ń gbọ́ bùkátà lórí first wife ó sì lè súnmọ́ ọpọlọ rẹ̀ ọpọlọ rẹ̀ ó Allah ó fi ìròyìn ète ó fi ròyìn obìnrin ọkùnrin tó rírì ò bá pé ọkùnrin tó rírì ò bá pé táráúráú kì í kóbìnrin méjì jọ sínú ilé ọ̀kan ó ṣerú ọ̀kan ọ̀kan ó ṣerú ọ̀kan ni first wife. who tó ti di commander in chief nínú ilé rẹ tó ga sí pé wò gẹ́gẹ́ fún ara rẹ tó fẹ́ sílé o ò ní àṣẹ tó lè palẹ̀ lórí o ò lè ní ó dákẹ́ ẹnu kó dákẹ́ ẹnu o ò lè jágbe mọ́ kó dákẹ́ o ò lè sọ fún pé ìyá alágbájá ń tó ṣe yìí ò dáa kọ́ mọ́ sọ fún ọ pé sórí ìrí ọ̀dàrúsá ìyàwó tó ti di ọkọ mọ ọkọ ẹ lọwọ irú ọkùnrin bẹ́ẹ̀ wọn ò ní kó fẹ́yàwó kejì ẹ̀rín àwọn kan tẹ̀ mọ́ pa mí ẹ̀rín wọn mọ́ pa mí ẹ àbú ẹ mo fẹ ṣe mọ́síná tẹ bá bá mi rí ẹni tó lè ṣe kejì màá béèrè pé kí ló dé tọrọ ẹ̀sìn kan mọ́sí náà ni yóò ní à ṣe erébìnrin tí ìyá alágbájá yẹn kò gbádùn o kò gbádùn ẹnu mi ò sì ka ẹnu mi ò ka wọ́n fẹ́ ṣe ìyàwó kejì torí pé ẹnu orí ò ká alákọ̀ọ́kọ́ ìyàwó tẹ́nu orí ò sì ká ó sì ń bẹ lábẹ́ àṣẹ rẹ ò qualify. pàápàá ò qualify o ẹ jẹ́ sọ̀rọ̀ ọkùnrin kan fún yín ó wá bá mi kó fẹ́ sí ìyàwó kejì ok mo ní kí ló dé tó fẹ́ fi sí ìyàwó kejì ó ní sẹ́ẹ̀ rí fọ́sẹ̀fù òun ó ní kò gbádùn ó ní kì í kírun déédéé ó ní tó bá sì jáde nílé ìgbà tó bá wù ní òwú ni ó ní kó má bàa kó bá àwọn ọmọ òun lòun fi ń kó àwọn ọmọ òun káàkiri ó lẹ́rìí pé òun máa ń kó àwọn wá sí mọ́ṣáláṣí ni òun kó wọn káàkiri ni àwọn òjò wá kírun ni àti tóun ọba sí ń lé ó ní nísìn it is now after ishai ó ní kò ní tí ì délé báyìí o ó ní kò sì gbọdọ̀ délé kò ń bí léèrè pé ìyá alágbájá èyí ti ṣe tẹ́ ẹ fi pẹ́ ó ní òun fẹ́ káàbùkù ni ó ní kódà òun sì ní kó wá máa wá sí tàlímù ó ló ní wọ́n káàyàn ń bẹ̀ wọn ò pé wọ́n ní òun ló ṣẹ́kù oníbọ̀m̀bá sọ pé rìn báyìí kò ní rìn bẹ́ẹ̀ ó lóun wá wò wípé tẹ bá lè bá ń jẹ́ tiẹ̀ kan tí ọmọ gbọ́dọ̀ sí mi lẹ́nu mo ní èyí tí ó wá ń bẹ́nu ilé rẹ̀ yìí ń kọ́ ó ní yóò wà láàyè tiẹ̀ náà ni mo lọ́ọ́ kárì láì. ọlọ́run jàrí o ọlọ́run jàrí ọ̀kárẹ̀ láì ti gé egun ẹja mọ́ ọ lọ́wọ́ ó de egun ẹja tó há ọ lọ́rùn ọwọ́ à ń wẹ́ ẹni tó fìyà jẹ ìwọ ti wà lábẹ́ ó ti ń jẹ lọ́wọ́ lè dààmú lè pàṣẹ fún un ohun ní ṣe ṣérù rẹ irú rẹ ní máa sọ pé òun fẹ́ fẹ́yàwó kejì bí rẹ léèrè wò ìwọ tó ọjọ́ kan gan òòtàṣẹ pa òòtó bá wí òòtó kú eré.